à ń bá bọ̀ lórí àlámọ̀rí àdìsọ́kàn tí a ń gbé yẹ̀wò nínú tíra alálùbáríkà ni sharhu sunna ti imam barbahari a ní ọ̀sẹ̀ tó kọjá a ṣàlàyé nípa mizan bákan asàlàyé fún wa nípa arúgbìyà wípé a rí ọlọ́run ọba subhanahu wa ta'ala pàápàá jùlọ àwa onígbàgbọ́ òdodo bákan nínú àlàyé tí a ṣe òun náà ni wípé. a kì í ṣe taklif nípa àwọn ìròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala adẹ́sàlàyé fún ara ń pẹ́ pé al-Qur'an ọ̀rọ̀ ọlọ́run ọba ni kì í ṣe ẹ̀dá pàápàá bó kó mọ́ àfáwà ń tẹ̀síwájú wal imanu bi adhabil qabri wa àfáàní agbúdọ̀ ní ìgbàgbọ́ wípé adabul qabr ìyanu sàárè nǹkan tí ó jẹ́ òdodo ni agbúdọ̀ nípàgbọ́ nípa ìyanu sàárè wípé ìyà sàárè wà bákan munkar àti nakir àwọn màláíkà méjèèjì tí wọ́n wàá bá òkú nínú sàárè pàápàá jùlọ nígbàtí wọ́n bá gbé òkú sínú sàárè tán àdìsí pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ tí ó ń ṣe ìfibáàt wípé tó kú bá dénú sàárè àwọn aláìkọ̀ wà bá wọ́n sì béèrè àwọn ìbéèrè lọ́kan ọ̀jọ̀kan lọ́wọ́ rẹ̀ a afáwàá ní maula usman ọmọ afán ọlọ́nkí yọnu sí wọn wọ́n ní afáwàá usman bú afán idha waqafa ala qabrin baka hatta yabulla lihiyatuhu fayuqalu lahu qad tadhkuru aljannata wan nar fala tabki min hadha فيقول إن رسول الله صلى الله عليه وسلم قال إن القبر أول منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينجو منه فما بعده أشد منه وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا إلا والقبر أفظع منه رواه الترمذي وابن ماجه وحسنه الألباني في صحيح الجامع أفوى ترمزي كي الله أنكو بأني سمع تفوى ابن ماجه wọ́n gbà wáyé pé àfáwà Usman ọmọ afaan tí ó bá dúró ní etí sàárè bákà àfáwà Usman ó máa ń sun ẹkún hata yabulla lihiyatuhu títí tí gbogbo irùngbọ̀n rẹ̀ tí ó fi kún fún omijé fàyíkọ́lùlá ó wà sọ fún àwọn afáwà Uthman ọmọ afáàn radiyallahu anhu pé kọ̀tẹ́dùkúrú jannata wà náà falatẹ́pì ọ̀pọ̀lọpọ̀ gbà ló ti máa rántí iná ó ti máa rántí àlìjánà ó kì í sábà sunkún kí wá ló dé tó fi jẹ́ pé wọ́n gbìyànjú sínú sàárè wọ́n bò ó mọ́ bẹ́ẹ̀ òun nìkan ti ń pọ́ lẹ́kún fọyàkùn àfọwọ́ Uthman ọmọ afáàn yóò àmọ́ fún ẹlẹ́sì wípé inna Rasulullahi sallallahu alaihi wasallam qala anábì tí kí àti ọ̀là ń bẹ́ fún sọ wípé innal qabra ẹ̀ rí sáré awwal manazilil akhirah òun náà ni ibùsùn àkọ́kọ́ nínú ìrìn àjò àlìkíámà fa innaja minhu gbogbo ẹnikẹ́ni tí ó bá ti là kúrò nínú fìtínà sáré ó gbé ẹnikẹ́ni tí ó bá ti yege nínú àdánwò sàárè fàmàbájàhù àìsàrù minhu kò sí nǹkan míì tó tún wà lẹ́yìn ìyún mọ́ ìrọ̀rùn náà ní ó máa sí fún un ìlàmìyànjú minhu ṣùgbọ́n bọ́lọ̀n bàbá tó lódì bí ọba fi lè inú inú ìbéèrè tọ̀ ó ní fàmà bá dàhù aṣáàdùmìdù kò sí nǹkan míì tó tún tó tún bẹ lẹ́yìn rẹ̀ ju in tó tún burú ju nǹkan tí ó bá pàdé nínú sàárè yẹn lọ anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni ma ra'aytu manzaran illa wal khabra afda'u minhu anabi ni mi ò rí nǹkan kan rí tí o ṣe mí lé mọ̀ o tí ó bà mí lẹ́rù àfi kí sàárè ó tún bà mí lẹ́rù jù abẹ́lọ́ba subhanahu wa ta'ala kó làwọn kò nu fitina nu sáré afáwa ibnu majah náà gba hadisi wa afáwa tirimizi náà gba wa sheikh nasiruddin albani wọ́n ní hadisi náà lálàáfíà nù tírà wọn sahihul jami' a ìyàwó aisha ọlọ́ọ̀bà alikọ́lá kí ó kẹwọn wọ́n ní anábùwà muhammad sallallahu alaihi wasallam ó من اللهم إني أعوذ بك من الكسل والهرم والمغرم والمأثم اللهم إني أعوذ بك من عذاب النار وفتنة النار وفتنة القبر وعذاب القبر وشر فتنة الجنى وشر فتنة الفقر ومن شر فتنة المسيح الدجال اللهم اغسل خطاياي بماء الثلج والبرد ونقي قلبي من الخطايا كما ينقى ثوب الأبيض من الدنس وباعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب يا عائشة ni anabi muhammad sallallahu alaihi wasallam ó máa bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kọ́lọ́mọ bá àlekí ọlá ó là wọ́n nínú aburú tí ìgbà máa ń sọ̀yàn dà ó sì là wọ́n kúrò níbi ìmọ̀ jẹ́ olóròjú ó sì là wọ́n kúrò níbi ìdẹ́wù gbèsè bákan náà kó sì là wọ́n kúrò níbi ẹ̀ṣẹ̀ bákan náà kọ́lọ́ọ̀bá àlékiọlá kó sì sọ wọn kúrò níbi iná àti fìtínà sàárè àti fìtínà ìyanu sàárè bákan náà àti fìtínà tí ń bẹ nínú kéèyàn rọrọ̀ torí béèyàn bá jólówó fìtínà bẹ́ẹ̀ inú fìtínà tí ń bẹ́ẹ̀ ni pé béèyàn bá jólówó kó mọ́ra ayé tọ́lọ́wọ́n mọ́ inú fìtínà tí ń bẹ́ẹ̀ nù bákan wàṣàrù fìtínà tìlfàkìrì aburú fìtínà kéèyàn ó má ní kéèyàn ó tòṣì ọlọ́mọba àlékiọlá ànábì máa ń wá ìṣọ́ ọlọ́mọba kúrò níbẹ̀ kí ni aburú ti ń bẹ níbi fìtínà kéèyàn ó tòṣì òun náà ni pé kéèyàn torí pé èèyàn ò ní kó lọ ṣẹbọ pẹ̀lú ọlọ́mọba subhanahu wa ta'ala àbí kó tiẹ̀ lọ wá ọ̀rọ̀ ní ọ̀nà tí ọlọ́mọba subhanahu wa ta'ala tí kò yọnu sí ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ànábì àmọ́ kó la òun kúrò nínú ewu masihi dajjal kọ́lọ́n kó sì fa òun má kúrò níbi ẹ̀ṣẹ̀ àti àìṣedédé pẹ̀lú omi àti yìnyín gẹ́gẹ́ bó ṣe yẹ pé o aṣọ funfun a máa là kúrò níbi kí o kúrò níbi ẹ̀gbin àfáwà ibn hajar al-asqalani nínú fatul bari wọ́n ní ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam sọ yí pé wa min fitnatil àti kúrò níbi fìtínà nù sàárè hiya suwalul malakain wọ́n ní òun náà ní ìbéèrè tí wọ́n ó béèrè táwọn mọ̀lẹ́kà méjèèjì tí wọ́n ti kíni o tí wọ́n béèrè lọ́wọ́ wa afáàn barakfuri àwọn náà sọ bẹ́ẹ̀ ipe wà fitnatul qabr ay atahayuru min jawab alimalakain ìmọ̀ sèrònú tàbí ìmọ̀ lọ́bọ̀ tàbí ìmọ̀ wà ní ààyè tó ṣe wípé bóò ni ó ṣe rí njọ́ náà nípa ìbéèrè táwọn màláíkà méjèèjì tí wọ́n ṣe kí ni o tí wọ́n béèrè afá àbára wọn máa zì ọlọ́run kí ó bá yọ́nú sí wọn kọ́ọ̀lì kharajna ma rasulillahi sallallahu alaihi wasallam fi janazati rajul min al ka'annama ala ru'usina at-tayr afọwọ́ àbárọ̀ mahazim ó ní àwọn jáde pẹ̀lú anabi sallallahu alaihi wasallam níbi janaza kan tí àwọn lọ sin òkú arákùnrin náà nígbà tí wọ́n wá fi tán gbé arákùnrin náà sínú láàdí anabi sallallahu alaihi wá jókòó ó jókòó sí etí sàárè náà ka'anna ka'annama ala ru'usina at gbogbo wa ó sì dàbí kàtó yẹ pé ẹyẹ ń bẹ ní orí wa níbi ìpalọ́lọ́ débi pé tá a bá sorí báyìí ẹyẹ yẹn ó ṣe kí ni o yóò fò wa fi yadihi udun yankutu bihi anábì wa mú igi tẹ́rẹ̀ kan dání anábì wa fi ń fa ó fi ń fa ilẹ̀ báyìí ó fi ń fa ilẹ̀ farafa ra'sahu faqal anábì bá gbórí sókè ló bá sọ wípé ista'izu billah min adhabil ìṣọ́ ọlọ́wọ́ bá kúrò níbi ìyanu sáré salasa marrat ní ẹ̀mẹ́ta aw marratayn tàbí lẹ́ẹ̀mejì thumma qala lẹ́yìn ìgbà náà Ànábì sallallahu alaihi wasallam sọ wípé innal abda àwọn tó ń pariwo rẹ̀ ṣé wọn nílàkàyè ẹ̀ nílàkàyè àwọn. innal abda ẹ̀rí ẹrú alimu'min tó jẹ́ mùmíní. إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة tí ó bá ti filé ayé lẹ̀ tó sì bẹ̀rẹ̀ ìrìn àjò tí ń lọ sí al-akhirah nazala ilayhi min as-sama'i malaikatun bidul wujuh màláìkà kan sọ̀kalẹ̀ wá sí ọ̀dọ̀ rẹ̀ láti sánmà tí ojú rẹ̀ funfun gbòò ka'anna wujuh ka'anna wujuhahum ash-shams bí ìgbà tó yẹ pé ojú wọn ó jẹ́ oòrùn níbi tí ó mọ́lẹ̀ dé hata yajilisuna minhu àwọn màláíkà ó jókòó sí ẹ̀gbẹ́ rẹ̀ mudalbasọ ní dèédé ibi tí ọ̀gángan ojú rẹ̀ pín sí ma'ahum kafan min akfanil janna wa hanutu min hanutul janna aṣọ ìléwọ́ láti náà àlìjánà yóò wà lọ́wọ́ wọn bákan náà lọ́fíńdà aládìídùn láti náà àlìjánà yóò wà pẹ̀lú wọn yajihul malakul maut fayaqad inda ra'si lẹ́yìn wá gbà náà malakul mọ́tò wà dé yóò jókòó síbi ọ̀gangan orí òkúta sìkò rẹ̀ tó tó fẹ́ jáde láyé ọ̀yà kó o yóò wá máa sọ yí pé àyẹ́tọ́ nafsu tayyiba ìrẹ́ mi tó dáa ìrẹ́ mi dáadáa yìí ukhruji ila maghfirati minallah jáde bọ́ sínú àforíjì ọlọ́run ọba àti ìkẹ́ rẹ̀ fatakhruju tẹ̀síìlì kàmá tẹ̀sílì qatratu min fi saqa ẹ̀mí náà ó jáde nírọ̀wọ́rọ̀sẹ̀ bí ìgbà téèyàn bá da omi láti inú àgé kan sínú àgé mi bákan náà faiza akhazuha lam yadahuha fi yadihi tí màláìkà yìí tó bá ti gba ẹ̀mí yìí àwọn màláìkà tí wọ́n kọ́ dé yìí wọ́n ní ṣe o wọ́n ní yọ̀ǹda rẹ̀ fún wọ́n ṣe o wọ́n gbà á ní ọwọ́ rẹ̀ ọ̀yẹ̀jàlúhà fi dáríkàl káfán wọ́n fi sínú aṣọ òléwọ́ náà tí ń bẹ lọ́wọ́ wọn wàdáríkàl hanut wọ́n sì fi sínú lọ́fíńdà aládùúgbò náà ọ̀yàkùrùjù minha ka atiyabu nafhatin miski yóò sì máa jáde bí tí alimisiki tó bá ń kíni o tó bá ń rùn wojidat alal ard tí ò fẹ́ sírun tó rùn tó bẹ́ẹ̀ lórílẹ̀ láyé ọ̀yẹ̀sàdúnà fàlà wọ́n bá gun sánmà lọ falayamuruna biha ila falayamuruna biha ala mala'i minal mala'ika illa qol wọn ní gba ọ̀dọ̀ màláíkà kankan kọjá náà màláíkà àfikà àwọn màláíkà ò sọ pé kí ni o illa qol àfikà máa sọ báyìí pé mahadar ruhu tayyib ta ni ẹ̀mí dáadáa yìí tí ń run aládùndùn tí òórùn tó jáde lára rẹ̀ yìí ẹ̀mí wò lẹ́mí alálùbáríkà yìí fayakulun àwọn màláíkà wà máa sọ yìí pé hadha fulanu bunu fulanu bi ahsani asma'ihi alẹ́tì kánà yusama biha fi dunya ó wà mọ́ sọ wípé lágbájá ọmọ lágbájá ni wọ́n máa dárúkọ rẹ̀ pẹ̀lú orúkọ tí ó rẹwà jù nínú àwọn orúkọ táwọn èèyàn mọ̀ sí nígbà tó wà ní ilé ayé hata yantahi biha ila sama idunya titi tí ó fi sikin ni o tí wọ́n fi dé sánmà ilé ayé hata yantahi biha ila sama idunya fa yustaftahu aw fayastaftihu a wọ́n tọrọ pé kí wọ́n sí sánmà fáwọn fayuftah lahu wọ́n sì kí ni o wọ́n sì sánmà fún wọn fayastakbiluhu man fayastakbiluhu man min kullin samahi muqarribuha ila samahi lati taliha àwọn màláíkà tí wọ́n bẹ ní sánmà àkọ́kọ́ wọ́n sìn dé sánmà kejì kan tó padà wọ́n sìn wọ́n sìn ẹ̀mí náà wọ́n sì pé ah, ẹ̀mí mà dá o wọ́n sì títí bẹ́ẹ̀ tí ó fi dé sánmà ẹlẹ́ẹ̀keje ẹ̀rí tó bá dé sánmà ẹlẹ́ẹ̀keje fàyàkúlù lọ ọlọ́run bá wà máa sọ wípé oktubu kitaba abdi fi illiyin ẹ kọ orúkọ ẹrú mi yìí ẹ kọ sínú illiyin fi sàmáì sàbíà ní sánmà ẹlẹ́ẹ̀keje lọ́hùn lọ́hùn fi sàmáì asábíà wàá idúhu ilal ardi ẹ padà sí orí ilẹ̀ fàínì minha khalaqtuhum torí pé ibẹ̀ ni mo ti dá wọn fiha u'iduhum ibẹ̀ ni màá dá wọn padà sí wa minha ukhrijuhum taratan ukhra ibẹ̀ náà ni màá sì ti gbé wọn jáde nígbà tásìkò bá tó fatu'adu ruhu fi jasadihi wọ́n bá ti ń dá ẹ̀mí padà sí ara rẹ̀ nínú sàárè bẹ́ẹ̀mi ẹ bá ti ń dá rẹ̀ báyìí pẹ́rẹ́ yà ti ìmàlàkà àmàlàkà méjì sí kíni o wọ́n yọ sí eléyìí ó ní ìrìn àjò ẹ̀mí ìrìn àjò tẹ́mi rìn gbogbo ìrìn tó ń rìn yẹn ìgbà yẹn ẹni tí ń sunkún máa sunkún bó tutù bá mú ẹni tí ó gbomi kaná lọ gbomi kaná tí wọ́n fi wẹ̀ kú wọ́n ti lọ ọjà wọ́n ti lọ ra aṣọ wọ́n ti lọ ran lọ́dọ̀ télọ̀ tó bá gba ríran tó bá la ríran lọ bí ọ̀bá ara ríran lọ wọ́n ti àwọn kan ó ti lọ máa gbẹ́lẹ̀ wọ́n ti lọ máa gbẹ́lẹ̀ wọ́n ti jígàdà sọ́fẹ́dà gbogbo ẹ̀ ó ti máa ṣe gbogbo gbìyànjú bó ń ṣe palẹ̀ rẹ̀ wọ́n ibo lásán sí wọ́n ní tẹ́ kínní kan ti kún wọ́n ní gbá kan ṣe kínní kan gbogbo oyún o làwọn tí ń bẹ láyé ó máa ká ìrojú pẹ̀lú ẹ̀ láwọn àsìkò yẹn gbogbo òrìn tóun ti rìn tiẹ̀ nu láwọn àsìkò tẹ́ ń wá jígà tẹ́ ń wá shovel ẹ̀ ń wá spacey ẹ̀ wọ́n ti sìnkú kan sí bí ẹ̀yìn òkú méjì wà ń bí bó lára ààyè sí nǹkan nǹkan gbogbo ẹ̀ ẹ̀ wọ́n kírun sí láàánú wọ́n wẹ́ ni wọ́n dì ni wọ́n gbogbo nǹkan yẹn tẹ́yìn ń ká ìròjú pẹ̀lú ẹ̀yìn tẹjára ayé tẹ́yìn sẹ̀yìn ẹ̀ gbogbo orin tóun ti rìn nìyẹn so gbogbo orin yóò wá lọ bẹ́ẹ̀ títí fá tẹ́ gbé sínú ẹ bá ti wá gbé sínú sàárè ẹ ti da yẹ̀pẹ̀ lọ bẹ́ẹ̀ títí tí ẹni tó gbẹ̀yìn tí ó fi kú ò torí pé kí ni òkú yẹn máa gbọ́ kọ́ra ẹni tí ó kúrò ní ìdí sàárè yẹn gbẹ̀yìn dúndún bàtà ẹni yẹn òkú yẹn máa gbọ́ kẹ́kẹ́kẹ́ yọ̀gbọ́ lókè tó tó bá ti gbọ́ bẹ́mi ṣe ń padà àsìkò tí ẹ̀mí bá padà sára rẹ̀ yóò mọ̀ ṣe déédé àsìkò tẹ́ni tí ó gbẹ̀yìn kúrò ní sàárè yẹn ó kúrò ní sàárè ẹnìkan náà sáà ni ó ṣàgbẹ̀yìn kúrò ní sàárè àyíbẹ̀kọ́ ẹnìkan ni ó gbẹ̀yìn kúrò ní sàárè ànábì sálà sálà ànábì ní wípé òkú yẹn máa gbọ́ dúndún ẹsẹ̀ bàtà ẹni tó gbẹ̀yìn kò ní di sáré yóò máa ṣe déédéé àsìkò tí wọ́n máa dá ẹ̀mí yẹn padà sí omi yìí pé bó ṣe ń gbọ́ dúndún ẹsẹ̀ bàtà ẹni tó kẹ́yìn náà làwọn mọ̀láìkọ́ mọ̀ ṣe kí ni o ni wọ́n máa yọ sí i fàyòjìlísánìhì inú rìwáyà mi wọ́n ṣe kí ni o wọ́n gbé e jókòó àwọn mọ̀láìkà yẹn ni gbé jókòó ó gbé e e, yóò jókòó tó bá ti jókòó jókòó pé kó jókòó yóò na ẹsẹ̀ síwájú yóò jókòó yóò na ẹsẹ̀ síwájú tó bá ti gbé jókòó fàyàkù láàánilà àwọn méjèèjì ni ó mọ bìnrin ọ̀rẹ́ lẹ́ẹ̀kan náà máa ń rọ bùkà ẹ̀wọ̀n nǹkan wọn ní ìbéèrè ìbéèrè yunifásitì ìbéèrè jamia wọn ní ìbéèrè ìbéèrè dọ̀kítọ́rọ̀ wọn ní ìbéèrè ìbéèrè sanawiya wọn ní ìbéèrè ìbéèrè dáadí wọn ní béèrè ẹgbẹ́ tó ń béèrè ìptìdáyí ìbéèrè ìptìdáyí awálù ìptìdáyí máa ń rọ bùkà ẹ̀wọ̀n kan nga ìbéèrè yẹn rọ ọ̀rọ̀ ọ̀rọ̀ gbà tí yẹn bá dénú sàárè lè mọ̀ pé ìbéèrè yẹn rọ àti yẹn bá dénú sàárè máa ń rọ bùkà tọkàn sọ fàì ọbí Allah tọ́sọ bá ń fàì nínú sàárè tí wọn kọ́ béèrè lò tó bá yẹ pé ẹni tó dúró déédéé tọ́lọ́n sì mú dúró tí èsì mọ̀náfìkì tí èsì sọ̀bẹ́ sí lú fọ̀yàkúrò rọ̀bí Allah yóò sọ wípé ah Allah ni ọlọ́run ọba mi òní olúwa mi fọ̀yàkú lánìlá wọ́n sì tún máa bèèrè lọ́wọ́ rẹ̀ wípé madinu ẹ̀sìn wo ló ń sìn nígbà tó wà láyé fọ̀yàkú yóò àmọ́ sọ fún ẹyí pé kí ni o díniyàl islam islam ni ẹ̀sìn mi fọ̀yàkú lánìlá wọ́n tún tẹ̀síwájú máa hazard rọ́jùl alladhi bu'itha fikum ta ni arákùnrin tí wọ́n gbé fún tán gbé dìde fún yìí ta ni wọ́n ní dákọ̀ wọ́n ní ma hadha ar-rajul alladhi bu'itha fikum ta ni arákùnrin tí wọ́n gbé dìde wá fún yìí ẹ̀rí nǹkan yóò wá máa sọ wípé wa rasulullahi sallallahu alayhi yóò sọ fún ọ wípé òun náà ni rasulullah òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa ó wà tún bèèrè lọ́wọ́ rẹ̀ yìí pé mà ámàlù nígbà tó wáá jòjì sí ọlọ́run èwo ni wọ́n ṣe ń ṣẹ́ nígbà náà fọyàkóòlù yóò wà máa sọ fún kọ́rá tó gba tíra ọlọ́run ọba gbọ́ mo gba ànábì náà gbọ́ wàsọ̀dátò bíhì mo gba tíra ọlọ́run ọba gbọ́ mo sì gba ànábì sálàsálà gbọ́ fàyúnádì mọ̀nádì ohun kan wà jáde nínú sàmà láti ansọdafa abudi ntẹrù mi sọ yìí o òdodo ni ntẹrù mi sọ yìí kí ni o òdodo ni fa afurishu minalijannati ẹtẹ ìtẹ́ fún nínú alijanna wa albisuhu minalijannati ntí ọwọ kó jẹ́ pé láti ní alijanna ní o ti kí ni o o o ti wá wàftahu lahu bábá ilalijanna ẹ ṣílẹ̀kùn rẹ̀ fún nínú àlìjánà fayatihi min tibiha wa ruhiha ẹ̀rí atẹ́gùn àmọ́fẹ́ atẹ́gùn atẹ́gùn aláàdùn atẹ́gùn dúndùn yóò máa fẹ́ wá sí látinú àlìjánà wa yufsahu lahu fi qabrihi sàárè rẹ̀ ó sì gbààyè mudda basarihi ní dèédé ibi tójú rẹ̀ bá pin dé wa yati rajulun hasanul wajhi arákùnrin kún wà bá tí ojú rẹ̀ rẹwà púpọ̀ hasanu thiyab aṣọ rẹ̀ rẹwà púpọ̀ tíbù rẹ̀ òórùn tí ń jáde lára rẹ̀ òórùn náà máa rẹwà púpọ̀ ọ̀yà kó yà sọ abshir billadhi yasurruka kahada kunta tuwad ya ìró òdùnnú kó máa jẹ́ tiẹ̀ ìró òdùnnú kó máa jẹ́ tiẹ̀ torí pé ni o òní ni ọjọ́ tí ọlọ́run bá àlékẹ́ láti ládéhùn fayakulu wa man ant yóò àmọ́ bí lọ́rẹ̀ pé bóò ni wọ́n ti jẹ́ o fọwájúhuka alwájú lẹ́dí yujihu bilkhairi fayakulu ojú rẹ̀ ojú táwọn wò ti mú dáadáa wá ojú táwọn wò ti nú èèyàn ń dùn sí fayakulu yóò wá fún lésì pé ana amaluka salih èmi níṣẹ́ rẹ̀ dáadáa tó máa ń ṣe láyè gbogbo kùránì tó máa ń kà gbogbo sọ́dákọ̀ tó máa ń ṣe gbogbo ìsáàn tó máa ń ṣe gbogbo ìjọsìn tó máa ń ṣe gbogbo tàjúd rẹ gbogbo gbogbo bá dà gbogbo iṣẹ́ dáadáa tó ṣe láyé èmi ni iṣẹ́ dáadáa náà fọyakóòlù yóò àmọ́ sọ yí pé òkú yẹn ó mọ̀ sọ yí pé rọ́bì ọlọ́run ọba mi ò ákìmì sáà yẹ ká yó parẹ́ kíá yẹ ká yó tètè parẹ́ yẹ ká yó parẹ́ kíá hátà àríjì àìlà áàlì wà máàlì títí tí fi ra àwọn ará ilé mi àwọn dúkìá mi gbogbo àwọn ojúlùmọ̀ mi tí màá fi kíni o tí màá fi rí wọn jọmọ ẹni tí ó kú tó ti báyọ̀ náà ọlọ́run ọba pàdé ìbẹ̀ lọ́n káyé tètè sí kíni o káyé ó parẹ́ ó lè bá àtẹ̀tẹ̀ enjoy gbogbo tọ́lọ́wọ́n bá àlékẹ́ láti ṣe kíni o tó pa lẹ́sì kalẹ̀ fún ṣùgbọ́n ẹni tí ń bẹ láyé òun ò tí fẹ́ ṣe kíni o kò tí fẹ́ kú tọ́lọ́wọ́n bá àlékẹ́ lá kí ṣàánú wa a tó bá yẹ pé kèfèrí ni òkú kèfèrí tó bá fẹ́ jáde láyé ẹ̀rí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anábì tó ń tẹ̀síwájú nínú hadith yẹn وإن العبد الكافر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه من السماء ملائكة سود الوجوه ماء المصور حتى يجلسون منه مد البصر ثم قال ثم يجيه ملك الموت حتى يجلس عند رأسه فيقول يا أيتها النفس الخبيثة اخرجي إلى سخط الله وغضبه قال فتفرق في جسده قال فتخرج فينقطع معه العروق والعصب كما تنزع الصفور من الصوف المبلول فيأخذها فإذا أخذها لم يدعوها في يد طرفه عين حتى يأخذوها فيجعلوها في تلك المصوب ويخرج منها كأنتن ريح جيفة وجدت على ظهر الحجر wọ́n ní òkú kẹfìrí anabi sallah sallah anabi ní tí òkú kẹfìrí bá fẹ́ kú àwọn màláìka wá sí ọ̀dọ̀ rẹ̀ ṣáájú kí mọ́lákùn mọ́tò tó dé àwọn màláìkà yìí wọ́n mú aṣọ ìléwọ́ kan dání tí aṣọ ìkún fún òórùn àti ntí a lè pè ní bí ká sọ pé bí nǹkan ẹ̀gbin ó ti yé ó ní aṣọ yìí òbò ní bí ó ti rí nu òórùn tí ó mọ̀dá lára rẹ̀ kò ní jẹ́ òórùn tó ṣe kí o tó da pàápàá àbò tirẹ̀ kó ma títí tí mọ́lákùlì mọ́ọ̀tù fi dé tí mọ́lákùlì mọ́ọ̀tù bá dé yóò sọ wípé ìwọ ẹ̀mí burúkú yìí ìwọ ẹ̀mí tí kò sí àlùbáríkà kankan lára rẹ yìí ìwọ ẹ̀mí tó wá sáyé tí ò rí tọ́lọ́wọ́n bá ṣe òkúròjì ìlà sọ́kùtì jáde bọ́ sínú ìbínú ọlọ́wọ́n bá rẹ nísìnyí ẹ̀rí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anábì ní gbogbo iṣan tí ń bẹ lára rẹ̀ òun náà ni ó mọ̀ jẹ̀rora pé ẹ̀mí yẹn fẹ́ jáde lára bẹ́ẹ̀ yẹn bá ti rí ibi tí kèfèrí tí kèfèrí bá ti kú lójú èèyàn rí subhanallah ilẹ̀ òní fẹ́ gbà wọ́n bímọ rọ́hùbàt pẹ̀lú bí ilẹ̀ ṣe fẹ̀ tó yóò fún mọ́ wọn ni jíjáde ẹ̀mí lára kẹfìrí ó le púpọ̀ malakul maut kò ní tèkẹ̀ easy pẹ̀lú wọn pàápàá àbòtìlẹ̀ kó ṣe kíni o pàápàá àbòtìlẹ̀ kó máa kété tó bá ti ń gba ẹ̀mí yìí ìnira ni ẹ̀mí yẹn ó fi jáde ní ara rẹ̀ kété bá ti ń gba ẹ̀mí yìí ọmọláyíká yìí wọ́n gba ẹ̀mí yẹn lọ́wọ́ rẹ̀ wọ́n fi sínú aṣọ òórùn náà débi wípé kò ní fẹ́ sí nǹkan kan tí ó máa rùn tó ẹ̀mí yẹn ní orílẹ̀ ayé ní àsìkò náà ẹ̀rí fayasadun ó bàgùn sánmà lọ fàlàyẹ̀mú rúnà biha àlàmálà ìmìnàlìmàlà ìka ìlàkọ́ọ̀lù mahaza ruh alkhabith wọn à ní gba ọ̀dọ̀ àwọn màláìka kankan kọjá títí tí wọ́n fi dé sánmà àkọ́kọ́ àfi káwọn màláìka wọn sọ wípé ah ẹ̀mí rádaràda onírùn nírùn bírùn bí òkú mbete ẹ̀mí wo ni ẹ̀mí ẹ̀mí jákujáku wo leléyìí ẹ̀mí tí ọ̀dá wo leléyìí fọ̀yàkúlùn àwọn mọ̀láìkà àwọn sọ pé fùlánù bónú fùlánù lágbájá ọmọ lágbájá ni bí akíbáyé àsìmọ́ ìhílẹ̀ tí kánà ìsámọ́ bí hápì dúníà pẹ̀lú ètò burú jù náà orúkọ tí wọ́n fi ń pè é bóyá jẹ́gò ni bóyá ojú náà ni bóyá sámọ́ládàá ni bóyá gbogbo àwọn alias burúkú tí wọ́n máa fi ń pè é nígbà tí ń bẹ láyé gbogbo ẹ̀ náà ni wọ́n mọ̀ ṣe kí ni o òun náà ni wọ́n máa fi pè é ẹ̀rí fayastaftihun wọ́n bá sọ pé kán sí sánmà fún wọn fàlà yuftala wọn ò ní sílẹ̀kùn sánmà fún wọn wọn ò ní ṣe kí ni o wọn ò ní sílẹ̀kùn sánmà fún wọn anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ka ayatollah ọba alikala sọ pé la tufattahu lahum abu abu sama wala yadkhuluna aljannata hatta yalija aljamalu fi sámi khiyat anabi wa káyà yìí ipe àwọn kèfèrí tó bá ti kú láàtú fatahu lahum abwaabul sama ọlọ́run ni wọn ní sílẹ̀kùn sánmà fún wọn wọn láyé yadkhuluna aljanna wọn à sì nípìn kankan náà aljanna tí wọ́n wọ̀ hatta yalija aljamalu fi sámi khiyat kọ̀ndíṣàn kan náà fi lè wà aljanna kí ni kọ̀ndíṣàn náà tí ó tó bá fi lè gba ojú wa abẹ́rẹ́ kọjá ràkúnmí dáhùn tíra kún bá fi kí ni o tó bá lè gba ojú o abẹ́rẹ́ bá fi lè gbà kọjá condition kan tí wọ́n lè fi wà lè jẹ́nà nù jẹ́mọ́ tíra kún wá lè gba ojú abẹ́rẹ́ kọjá adam mustahil rọrùn fayakulu lọ́hu azawajala ọlọ́run wọ́n sọ wípé oktubu kitaaba abdi fi sijin fil ardi sufla ẹ lọ kọ iṣẹ́ rẹ̀ ẹ lọ kọ ẹ lọ kọ sínú ìwé rẹ̀ ẹ lọ fi sínú sijin fi ardi sufla ní ilẹ̀ ilẹ̀ ilẹ̀ tó gbẹ̀yìn nínú ilẹ̀ nísàlẹ̀ ilẹ̀ keje ibẹ̀ ní kọlọ́dún kíni o ibẹ̀ ní ẹ lọ fi sí wà ìdúhù ilal ardi fa inni minha khalaqtuhum wa fiha ìdúhù wà minha ukhrijuhum taratan ukhra ẹ sì dá padà síbo ẹ dá padà sí inú ilẹ̀ torí pé ibẹ̀ ni mo ti dá wọn ibẹ̀ náà ni wọ́n padà sí ibẹ̀ náà ni màá sì ti gbé wọn dìde lọ́jọ́ gbèdé alkiyama ẹ̀rí anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni fàtútúrọ̀ ruhuhu tọ́rhàn àti ibẹ̀ náà àti sánmà tí wọ́n ti sílẹ̀kùn yẹn fún wọn náà wọ́n ti sọ ẹ̀mí yẹn wọ́n lẹ́ni láti sánmà ó ju lójijì wọ́kọ́l anabiwa muhammad sallallahu alaihi wa sallam lẹ́yìn wa gbà náà rọ́bù tó gba àdìsí wa ó ní anabi sallallahu alaihi wa sallam olúwa káyà pé wà mọ̀ yushrik billah ọkà annama kharra minas samai ẹni tí ó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba àlekẹ́lá subhanahu wa ta'ala ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe kíni o tí ó jábọ́ láti sánmà fatakhtafu tọ́yìr tí ẹyẹ wá ṣe kíni o tí ẹyẹ wá ṣàjẹ ẹ̀rí qala fayu'ad ruhuhu fi jasadihi wọ́n wàá dá ẹ̀mí yẹn padà sí kíni o sí ara rẹ̀ wọ̀yà tí ìmọ̀lẹ́ká ọmọlẹ́ká méjì ó tún wá bá fayujlisanihi ó mú jókòó fàyàkùlá nílà ó mọ̀ sọ fún pé nafsu suwal ìbéèrè kan náà man rabbuk ta ni ọlọ́run ọba rẹ fàyàkùl ha ha ha ha la adiri la adiri ha ha ìmọ̀ e ìmọ̀ e ha ha ìmọ̀ ìmọ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni wọ́n tún bèèrè lọ́wọ́ rẹ̀ pé famadínú kí ni ẹ̀sìn rẹ ẹ̀sìn wo lẹ̀sìn rẹ fayakul yóò tún máa sọ wípé ha ha ha la adiri ya ha mi ma mi ma mi ma kọ́ọ̀lì fayunadi munadi ẹ̀rí gbóná nǹkan wà jáde láti sánmà afrishu lahu minan nar ìpín rẹ̀ nù ná ẹjọ́ máa bá dùn ẹ̀ náà láti bẹ̀rẹ̀ náà lọ wàlìbìsúhù minan nar ní tó jẹ́ ní tí ó máa wọ̀ kó máa jẹ́ láti inú kíní o láti inú ná wàftáhù lahu bábà ní lẹ́kùn rẹ̀ láti inú ná ẹ̀sìn fún náà bẹ́ẹ̀ láti bẹ̀ lọ kó máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà fayatihi min harriha samumiha wayadiqu alayhi qabruhu ata takhtalifa alayhi adla'ihi aw takhtalifa alayhi adla'uhu wayatihi rajulun qabihu alwajhi qabihu athiyab muntinu ar-rih fayaqul arabuwa muhammad sallallahu alaihi wasallam anabi ni oorun nu náà jahannama àti gbogbo àwọn ìgbádùn rẹ̀ lọ́kùnrin ọjọ́ kan yóò máa ṣe kí ni o yóò máa wá yóò máa jẹ́ kíni o yóò máa jẹ́ ìyà fún onítọ̀hún anábì ní ilẹ̀ ó fún pinpin mọ́ débi wípé ẹ̀fọ́n ààrẹ rẹ̀ ọ̀tún àti òsì yóò gbà nára wọn kọjá ẹ̀fọ́n ààrẹ ọ̀tún àti tòsí rẹ̀ kíni o yóò gba abdila yóò ṣe kíni o yóò wọnú ara wọn wọ̀yà tí hìrọ́jùlù nǹkan bí hìlwàjẹ́ ọkùnrin kan wà bá tí ojú rẹ̀ ó tí ó burẹ́wà ẹ̀rí kọ̀bíhù thea aṣọ rẹ̀ ò ní dáa kò ní ṣe rí múntínú rẹ̀ òórùn tí ó mọ̀ dáadáa rẹ̀ yóò máa jẹ́ òórùn burúkú òórùn tí yàní tí ó máa rọrùn òórùn yẹn ò ní dáa fayakú yóò wà máa sọ fún pé abshir gbàrú òdùnnú torí pé bishara méjì ni ó ti yé bishara ìró ó lè jẹ́ bisharatul khair ó lè jẹ́ ìró òdùnnú dáadáa bishara ó sì tún lè jẹ́ bisharatul shar kó jẹ́ ìró ìdùnnú ntí ò bá ṣe kí ni o ntí ò bá dáa yóò wá máa sọ fún yín pé abshir a mò ń fún ọ ní ìró bilẹ́ẹ̀lì yẹ̀sùn òk pẹ̀lú nǹkan tí ó bọ̀ ọ̀nù jẹ́ ò tí ì mọ̀ kankan mò fún ọ ní ìró pẹ̀lú kí ni o pẹ̀lú tí ó bọ̀ ọ̀nù jẹ́ hadha yawmuk alladhi kunta tu'ad òní lọ́jọ́ rẹ tí wọ́n ṣe ládéhùn fún ọ fayaqul man ant yóò àmọ́ sọ pé ta ni wọ́ o fawajihuka alwajihu alladhi yaji'u bishar ojú rẹ ń wá pẹ̀lú aburú èyàn orí ọkọ èyàn rẹ́rìn ìbànújẹ́ wà ní ojú rẹ bó ni wọ́n ti wá fayaqul yóò wá sọ pé ana amalukal khabith èmi ni iṣẹ́ rẹ tí ọ̀dà tó gbélé ayé ṣe gbogbo kúfùrù tó ṣe èmi náà ni fọyàkúl rọ́bì là takùn sáà ó wà mọ́tò pé ọlọ́run mọ́jà yóò parẹ́ o rọ́bì là takùn sáà mọ́jà yóò parẹ́ o torí pé táyé bá fi lè parẹ́ nítòun ó bà lọ́dọ̀ ọlọ́run ó burú ju sẹ́wọ̀n ké yéèyé ó burú ju yéè lọ àbẹ́ẹ̀kọ́ yéèyé ó burú ju kíni ó burú ju yéè ẹyọ kan lọ ó ti yé so kọ́ ìdá yẹn lòún lò lọ́wọ́ ké kọ́ lọ́mọ́ ṣe kíni o pé kóun sì ra mọ ìyá eléyìí ó ti mọ̀ pé tó bá dé ọ̀gbìn àlìkí àmọ́ èyí tóun ó jẹ yóò sì kí ni o yóò jù báyìí lọ wàhákàzà àwọn rìwáyà tí mi wà tí ń sọ̀rọ̀ nípa àwọn malakan ipe eyín wọn àyàbù wọn wọn ò kọ́ kíbọ sàárè wọn fa òkú yẹn jáde wọn ó ṣe gbá wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn rìwáyà tì yẹn mọ̀dọ́ àtìyẹn kò sí kankan nu wọn tó lálàáfíà eléyìí tó lálàáfíà ló lè ti àkàrí afá Abu Dawud àwọn náà gba eléyìí wa Sheikh Nasir Al-Albani wọ́n sì hasana rẹ̀ so èyí tó lálàáfíà jù ní ọ̀rọ̀ ó náà ni pé àwọn mọ̀lẹ́kà méjèèjì wọn ní béèrè kankan àfi umuru tawhid asọ́ akwal òní asọ́ akwal òní pé ní tí wọ́n béèrè umuru tawhid ọ̀rọ̀ tawhid ló fi jẹ́ pé tawhid torí ẹ̀ náà lọ́lọ́wọ́n bá àlékún láfi dá wa torí ẹ̀ lọ́lọ́wọ́n bá fi dá wa àwọn abu lahab àwọn abu jahal àwọn kèfèrí quraish ọ̀gọ̀rọ̀ wọn gbogbo wọn wọn yanjú fi lughatil arabiyya wa tabir wal wọn yanjú mia fi mia lóga àwọn yẹn ju mia fi mia walakinnahum fashalu fi tawhid ṣùgbọ́n tawhid wọn ò dóni òdónágbà abu jahal sabiqan kúníyà rẹ̀ abu hikmani ó ní abu jahal walamma jahada nubuwata nabi sallallahu alayhi wa sallam fasọ́rọ̀ abu jahal nígbà tó di pé ó tako ìjánabi anabi sallallahu alayhi wa sallam ó baba láìmọ̀ kan bàbá ọ̀jọ̀gbọ́n ni tẹ́lẹ̀ torí kó dáa pé Abu Hikman ni ọ tó jẹ́ bàbá ọ̀jọ̀gbọ́n ó yẹ kó o mọ rìsáálà kó o gbà nábì sọ́là sọ́là ń gbọ́ ṣùgbọ́n àtó ṣe kúfúrú pẹ̀lú nábì sọ́là sọ́là fàṣọ́rọ̀ ọba jahal ó bá di Abu Jahal gbogbo Abu Jahal gbogbo àwọn Abu Lahab gbogbo wọn ní ẹ̀yànjú nu lóga àrọ̀bíyà ṣùgbọ́n wọ́n wọ́n wọ́n wọ́n mẹ́hẹ̀ nínú tawhid ìmẹ́hẹ̀ nínú tawhid òun ló sọ wọ́n di. Uh, iro inú iná nítorí náà tawhid kò gbúdọ̀ ṣe kò gbúdọ̀ já nínú ìsẹ̀mí wa ó dà lẹ́yìn ìgbà tá a ti jẹ́ mùsùlùmí tán yìí ó gbọ́dọ̀ tawhid kò gbúdọ̀ já nínú ìsẹ̀mí wa nílé kéwú àmọ̀kọ́ tawhid ní halakot àmọ̀kọ́ tawhid tí wọ́n bá fún wa ní ọ̀rọ̀ sọ lóde ká sọ̀rọ̀ tawhid nítorí pé ọ̀rọ̀ tawhid kò yé àwọn èèyàn pàápàá bó tilẹ̀ kó máa ọ̀rọ̀ tawhid kò yí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ìkan náà àwọn àwọn ikhwa kan láti UK wọ́n pe ìkan náà àwọn àfáwà ní Saudi pé àwọn ti parí kìtàbù tawhid baba Fauzan wípé tíra àwọn náà tún lè tún tún ṣe ìtìrọ́wù rẹ̀ fáwọn pé káwọn tún lè kà baba ńlá sọ fún yín pé ẹ tún tún tíra yẹn kà lẹ́ẹ̀kan sí tẹ́ bá tún tún kà ẹ tún tún kà lẹ́ẹ̀kan sí tẹ́ bá tún tún kà ẹ tún kà lẹ́ẹ̀kan sí tẹ́ bá tún tún kà ẹ tún kà lẹ́ẹ̀kan sí ẹ máa kà á torí pé bẹ́ẹ̀ bá ti ń kà á náà lẹ́mọ̀ rí pé ẹ gbọ́ yé tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ tí ó kẹnu tí ó sì wà dẹ́kík tẹ́ pé bẹ́ẹ̀ bá fi lè fẹ́ẹ̀lì ń bẹ̀ pẹ̀lú ògo ọlọ́run kò síbi kankan tí ó bá yọ ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ bọ́ bá ti wọṣẹ́ yóò ba gbogbo sẹ́jẹ́ ni ríyáwù ń tiẹ̀ alẹ́ àwò yóò ba iṣẹ́ yẹn jẹ́ iṣẹ́ tó o ti ṣe sí àárí mi yẹn àti sí àgbọ́ mi yẹn iṣẹ́ yẹn nìkan òun ni rìyáwó máa ṣe kí ni òun ló máa bàjẹ́ ṣùgbọ́n ẹbọ yóò bá gbogbo yẹmúhùnmá kọ́bùlà o yóò dìlítì gbogbo nǹkan tó ti ń bọ̀ látẹ̀yìn ni yóò pa ogun rẹ̀ pátápátá yóò pa ogun títí ń bọ̀ rẹ̀ pátápátá ni ṣùgbọ́n rìyáwó ní tiẹ̀ iṣẹ́ tó o ti ṣe rìyáwó yẹn pé ah tó fẹ́ ká káwọn yẹn lè bá wọn pé sọ́ọ́ tí ni mí pé mo ní òun gan-an Odo èyí tó o kà yẹn náà tó o ti ṣeṣẹ́ àrími yẹn náà ló máa bàjẹ́ kò ní ba àwọn iṣẹ́ tó kù tó o ti ń ṣe lẹ́yìn tí ò ṣiṣẹ́ àrími ń bẹ̀ kò ní ṣe kí ni o. kò ní ṣe kí ni o kò ní ẹ̀dà ta lẹ́nu yẹn náà ta ló ń ka Kùránì yẹn. sáwà ní ká dákẹ́ fún ọ ní àbíwọ̀ ní ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ tí ó kẹnu ni tó sì yẹ ká ṣe kí ni o ká gbọ́ yé tawhid ó gbúdọ̀ yé wa min uluhiyat ó gbúdọ̀ yé wa min rububiyat ó gbúdọ̀ yé wa min asma'i wasifat gbogbo àwọn ẹtútù wọ̀nyí ó gbúdọ̀ yé wa tàwíìdì gbúdọ̀ yé wa débi wípé a gbúdọ̀ tún so nǹkan kan mẹ́nu ọ̀nà yàrá wa bóyá gbálẹ̀ ni bóyá dó ni bóyá kinní kan ni bóyá tíà kan ni bóyá tìmí kan ni ipe nǹkan náà ni ó máa ṣe kí ni o oní àní ó máa sọ wa tàwíìdì gbúdọ̀ yé wa wípé ó gbúdọ̀ yé wa dé lẹ́bù pé kéèyàn lọ há iyọ̀ tàbí kéèyàn lọ pín fifty fifty naira gánran fún àwọn oníbàárà tí ń bẹ lójú rin alájà múra sí alájà lágége báwo ìdígbòdò yìí wá débẹ̀ pé ẹ̀bọ ni mọ́sáàsì alájà ní agége ojú rin mọ́sáàsì alájà lágége àwọn oníbàárà tí wọ́n ń bẹ ń bẹ lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ẹ̀ lé ní four hundred lẹ́yìn ìgbà tí ìjọba Fáṣọlá tún lé ogun wọn tán wọ́n tún ti padà síbẹ̀ báyìí ẹ wàá ráwọn èèyàn tí wọ́n páàkì jíìpù wọ́n wàá mú iyọ̀ wọ́n ó ti dì í wọ́n ó sì ha iyọ̀ yẹn fún gbogbo wọn pátápátá lẹ́yọ kọ̀ọ̀kan àbí àbáṣà bẹ́ẹ̀ kọ́ ni ẹlòmíì yóò mú fifty fifty naira gánran yóò sì àfọgbọ́n lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ti wọ́n sẹ́ fún iṣẹ́ tí wọ́n ó ti lọ wo sẹ́ ní tí wọ́n dáhùn ọlọ́pẹ̀lẹ̀ rẹ̀ sọ fún un táwọn babaláwo sọ fún ló lọ ṣe òun ẹ̀bọ ló lọ ṣe tó bá fẹ́ fi iyọ̀ sí sọ́dá kọ̀ kò ní sí tàdídì bẹ́ẹ̀ wọ́n sì ní wọ́n fún ọ ẹ̀yin ọmọ dáàrú súnà ní sakan ó yá iyọ̀ ọ̀yọ́ lọ́mọ fi ṣe bẹ́ẹ̀ kìí ṣe pẹ́ẹ́lì kankan ni ó wọ̀n fún ọ ó ti yé àfà gba five thousand yìí lọ́ fi lọ́ fi wá nǹkan ṣe mo ṣe sọ́dọ̀ akọ̀ fún ọ kì wá ṣe kékọ̀ wá ṣe five thousand yẹn sí tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ náírà pé tẹ́tẹ́tẹ́ náírà lẹ́sẹ̀ gbogbo ẹ̀ sí o ẹ̀ sì gbúdọ̀ nà tán kẹ́ tó kù ń bẹ̀ bẹ́ẹ̀ ni tọ́ bá ṣàfù ẹ̀ twenty twenty naira tó bá kanlẹ̀ ó tún bẹ̀rẹ̀ àdúrà rà ó tún mọ̀ tó ni? kí ni mo pe? é ni o torí wípé nkan tí wọ́n wọ̀n fún o ló ṣe kí ni òun ló lọ ṣe yẹn tàódì yọ débi pé bíyà rẹ bá sọ fún ọ wípé mo ti gbọ́ ó lẹ́ńtọ́ fẹ́fẹ́ nì yá dọ́dọ̀ yẹ̀ lọ lọ yẹ̀ pé ẹ tiẹ̀ kọ́kọ́ lọ lásán ìrun yín ogójì ọjọ́ ó lànà forty days ọlọ́run ní gbà ẹ sì tún gbọdọ̀ mọ́kì àáfàá tí wàá ń gbégbá ọ̀pẹ̀lẹ̀ àáfàá ọlọ́pẹ̀lẹ̀ ńkọ́ o àáfàá òyìnrìn tí ó tẹ ìdí ogbè ọ̀yẹ̀kú méjì sójú yanrìn ẹlẹ́ ọ̀sán yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí tí ọ̀sán yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aláǹjànú tí wọ́n kúnlẹ̀ lọ́kàn kún gbogbo ẹ̀yin tẹ́ ń lọ wọṣẹ́ tẹ́ ń lọ ọ̀dọ̀ wọn ẹ̀sìn jọ́sìn yín ló fò ẹ̀sìn yín ẹ̀sìn ló fò ẹnikẹ́ni tó bá lọ bá àrọ́fà àrọ́fà ni yẹ̀mí wò ó ti kẹ́ bá ń wo kínní tó bá wá gbà á gbọ́ òun tàn ti kèfèrí pẹ̀lú tánàbí sálà wa ìkan ọmọ ya wa ń gbà wàhálà ya rẹ̀ pọ̀ ọ tẹ̀lé ya rẹ̀ lọ ń gbòó débẹ̀ ẹ bá ń wo Abdulgafar bọ́sẹ̀ wo tó tó da ọpọ́n yanrìn kalẹ̀ ẹlẹ́gàrà onígàfárì ah! yìí hmm, ìyá ní ìbá tiẹ̀ jẹ́ yóò lù ọ́ bí ẹni tí ń lu bàrà ni pé ah, ẹ ní ríra yín fẹ́ pé ló bá fetí kun ọmọ rẹ̀ létí pé ẹnì kan bá ń wo Túndé ní ẹ bá fún un ní pé àfà ó ní ẹ bó ń wo Túndé torí pé àwọn méjì náà ni pé èyí tó bá ti gbórí wọlé náà méjì tó bá ẹsẹ̀ rẹ̀ bá ti dá nígbà tá a fa àwògá ah, túndé yìí dáa pé ọmọ dáadáa pé ọ gbádùn ẹ pọ̀ pé túndé yìí ṣe dáadáa pọ̀ nígbà tí wọ́n lọ mínísítà bá sọ fún yàrá pé alájà àáfà yín ọmọọṣẹ́ o ẹgbẹ́ mi sọ̀rọ̀ nìkan nígbà fẹ́ bàbá rẹ gan tí mo fẹ́ bàbá rẹ òun ló bá ń wò ó gbà ah, àní ọmọọṣẹ́ túndé náà ni abdulgafari ẹnìkan kan náà làwọn méjèèjì bá àbá ti pè ń túndé àá pè lábdulgafari so ó yẹ kó rí i. ó yẹ kó kí ni o ó yẹ kó rí náà ó yẹ kó rí wípé ah, ọmọ yìí fún mi gàfáàrì náà tún dé àní yóò fẹ́ mi lùlù bá tiẹ̀ ni alẹ́ lè ríra yín ó yẹ kó sọ fún bẹ́ẹ̀ <clears throat> nítorí wípé àwọn àǹjànú tán bá sọ kan jẹ̀mọ́ tán bá sọ ọ̀rọ̀ tán bá sọ ọ̀rọ̀ o. òní wà ń bẹ̀ irọ́ mẹ́sàn-án àtààbọ̀ òní ṣe o torí pé àwọn àjẹ̀nú tá ń sọ yìí o wọ́n ní anabi Sulaiman ó ti lo àìmọye ọdún lórí ọ̀pá tó rọ̀gbọ̀kú táwọn àjẹ̀nú ń ṣiṣẹ́ lọ tán ń ṣe ní oko àwọn àjẹ̀nú mọ̀ ọlọ́run ní má dálàhùn màlámú ti ilà dábàtún àdù dákùlù mi sáàtà ọlọ́run ní kò sí nǹkan táwọn àjẹ̀nú fi mọ̀ yìí pé anabi sulaimon ti kú ju ikán ikán ló jẹ àdúsídẹ̀ ti wà ní sunan àbí dáwùdù wípé iná lọ́hà dájúdájú ọlọ́run ọba àlékẹ́ọ́lá harrama alal ardi àjísáàdà àǹbìyà ihì ọlọ́run ọba ṣe ilẹ̀ léèwọ̀ kó jẹ ẹran àwọn ànábì ọlọ́run so wọn yìí rùn wọn yìí kẹ wọn yìí tàdín bí wọn bá sin ànábì látijọ́ tó ti kú kò sí ní tí ó ṣe bí wọn bá sin wọn kàn fi lẹ̀ báyìí kò sí nǹkan kan tí ó ṣe ànábì sọlá sọlá so nínú sàárè ń bẹ́ẹ̀ náà kò sí ní tó ṣe níjọ́ náà ti gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ibẹ̀ náà lọ wà wàhá kẹsà so àwọn ànábì ọlọ́run wọn yìí jẹ́ra wọn yìí kẹ́ wọn yìí tàdé súnmọ́ ọ yẹ pé ìhùn ti wà so ànábì Sulaiman ibi tó wà gbọ̀kú sí títí ń wo àwọn àjànú níta ti ṣiṣẹ́ náà lọ́wà ìkan ló jẹ ọ̀pá tànábì Sulaiman padà wá tó wá ṣubú ikán ló jẹ ọ̀pá tí wọ́n fi mọ̀ ọlọ́run bá àlekọ́lá ní falama khara nígbà tí anabi sulaiman tó ṣubú tabayyana til jin an law kanu ya'lamuna al-ghayba ma labithu fil adhabil muhin ó padà wá clear sáwọn àjẹnu pé tó ayẹ kí wọ́n nímọ̀ kọ̀kọ̀ ni ah ìjọ tó ti pẹ́ pé ah ẹ̀dá fún èyí tá oko tẹ́ ẹ̀rọ yìí náà tó abá ti jáde láyé ṣùgbọ́n wọn mọ̀ wọn mọ̀ ibi tó wà náà lọ wà ìkan ọ̀pá nígbà kan jẹ ọ̀pá ní náà tó di pé ah àtúntì ẹ̀ ti kú àìmọye ọdún ni wọ́n ti fi ń roko ṣé wọ́n ṣiṣẹ́ bí akúra so tó túmọ̀ sí wípé shahid point of reference tó wà ń bẹ̀ òun ni wípé àwọn àǹjọ̀nú yẹn wọ́n kàn máa ń méfò ni ó ti yé wọ́n máa ń méfò ni so wọ́n máa ń jí ọ̀rọ̀ gbọ́ ní sánmà ìgbà tí shaitan tó wá ń jí nǹkan zakatul fitri níbi tán kó sí tí anabi sallallahu alayhi wa sallam fi Abu Hurairah sọ tábùrù rẹ̀ padà gẹ̀ẹ́tì ẹ̀ ó sọ fábùrù rẹ̀ yìí pé ka kùrìsíyù tó bá ti ka kùrìsíyù ẹ̀yìn ní wá mọ́ ṣàìtàn sì ni ìgbà tí ilẹ̀ mọ́ anabi sallallahu alayhi wa sallam wọn bí lọ Abu Hurairah pé wa ma fa'ala sahibu bóò ni Abu Hurairah ara ilé rẹ̀ ìwọ ló tún ṣe lóru òní à ah, Abu Hurairah ni ó tún wà kódà mo gẹ̀ tiẹ̀ lónìí torí àbúrò ẹ̀ sọ̀kì tá a ní wàá ń jí kíní bí pé èèyàn sùn lónìí ibi ní ìdùn sí títí tó fi wá ó wá ní ìwà àgbàlagbà torí pé àwọn àjànú wọ́n máa ń ṣe yàní wọ́n máa ń tàbá ṣàr wọ́n lè gbé àwọ̀ èèyàn wọ́n lè gbé wá ó ti yé so nínú àwọn quality wọn náà so àwọn àwọn màláìka náà àwọn náà lè wá ní àwọ̀ èèyàn tá bá débi imánibìlì màláìka á sọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi sọ fún abu huraira anabi ni sọdakọka wahuwa kadhub ó wá ní kadhub yẹn aláwáṣí ni kíni yẹn fa'ul fa'ul sì ni síyàtún min síyàgìlì mubalaga ẹ̀bẹ̀ẹ̀kọ́ so ó wá ní síyàtún mubalaga fàrìhànà fa'ila síyàtún mubalaga ni fa'ila síyọ́gàtò ìbálàgà ni ó ti farihun kò jẹ́ farihun farihun fa'ila síyọ́gàtò min síyọ́gàtò ìbálàgà wàkàzálìkà fa'al wà fa'ul anábì ni sọdákọ̀ọ́ka wà húwà kadhub èyí tó sọ fún ọ pé kùrùsí yìí sọ ló jẹ́ fún tó gbé síbẹ̀ pé àǹjẹ̀nú kankan òun débẹ̀ sílẹ̀ òfin mọ́ òdodo ni wàhúwà kadhub ṣùgbọ́n tó bá sọ hundred ìkan ní sábà mọ́ right ń bẹ̀ so eléyìí ó dúró aníwèé wípé àwọn ṣàyàtín wọn ní máa kọ̀kọ̀ pàápàá bó tilẹ̀ kú mọ́ abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala yóò fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ àfáwà bara maazib ó gbà wá láti ọ̀dọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam àfáwà nasiruddin al-albani wọ́n fi òǹtẹ̀ wọ́n fi lu hadith náà wípé hadith hadith ti ọlọ́láfíà ni anabi sallallahu alayhi wa sallam anabi ni man ghada ila almasjid la yuridu illa an yata'allama khayra aw yu'limahu aw yu'allimahu kana lahu ka ajri hajjin ta'amman hijjatuhu anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ẹgbàá wa hadith afa bara azib ó ní anábì ní mangada ilal masjid ẹni tó bá wá mọ́sáàsì bẹ́ẹ̀ sí wáyé bẹ́ẹ̀ sí wá sínú masjid la yuridu illa yata'allam kì í ṣe pé n tó fi wá sí mọ́sáàsì ni pé òun fẹ́ ṣáàjì fóònù la yuridu illa yata'allam in tó gbé wá sínú mọ́sáàsì ni pé òun fẹ́ lọ ṣe kí ni òun fẹ́ lọ kẹ́kọ̀ọ́ àwọn yu'allimahu tàbó wá wípé mò ń lọ mọ́sáàsì mo fẹ́ lọ kọ́ àwọn èèyàn ní kíni o àwọn èèyàn lẹ́kọ̀ọ́ káànà láhù yóò máa wà fún ka ájírí hajj tamman hijjatu láàdáa àwọn tí ń bẹ láràfà tó lọ hajj báyìí láàdáa pé èèyàn ṣe hajj olèyàn gbà ẹ̀wọ̀n kan àfáwọn Albani wọ́n ní hadisi hadisi lálàáfíà ni a rí nínú mú jámà àfáwọn Tabrani hadisi wà ń bẹ hadisi tó ni ẹ wo ẹ wá wo ẹ wo oríire tá a ṣe ẹlòmíì ń bẹ ní ibòmí ní sèto ẹ pé ilé fàájì ló wà ilé ṣe fàájì ẹ pé kò ráàyè tọlọ́run pàápàá bó tilẹ̀ kó mọ kò sì sí tọlọ́run ọba àlékè nínú sílábọ̀sì rẹ̀ so abara wa akira wa kó oríire pé ọlọ́run ọba àlékè ó kà wá kún ẹrú tí ó wá sí masjid láti wá ní ziyada ilmiya àlékún nínú ìmọ̀ tó sì ka àwa náà kún tó kà wá yẹ láti wá tún fi yín ṣe mọ̀rọ́jà nǹkan táwọn afáwà tí wọ́n ṣe kí ni o tí wọ́n torí àbáṣe ń ṣàlàyé nìsín àwa náà ń ṣe mọ̀rọ́jà ní táwọn afáwà ti kí ni o tí wọ́n ti fi kọ́ wa ẹ̀yin náà ìmọ̀ kẹmọ́ ṣe mọ̀rọ́jà tàbí kẹmọ́ ní ziyada ẹ̀dmíyà ọlọ́run balẹ̀ kọlá kọ́ dùn á ní ládàá rẹ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run a ṣe fọ́sùlù kan sí ká lọ sí ọlùdé ilé ọdún léyà bìíní láì tààlà tó lọ́sẹ̀ tó ń bọ̀ a tún ní ìjòkó kọ́lọ́run balẹ̀ kó sọ́ àjù وستنبر أقول قولي هذا أستغفر لي ولكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك